I remember her TV program, African Kitchen. I've been there one or twice to cook. The year of we not say no. Mondita. Ah, I got to go to máa ń sọ bó de kí tó má rí ata yìí mo fi máa ń mọ àwọn obìnrin mọ́lẹ̀ wọ́n bá ti wọnú létí bá ti understand? It's not like this, I'm proud of it. It's not, it's not to my point. You know, I say whether you like it or not, the Yorubas are the most respectful people on earth. Am I right or right? That's why for every time you see us, we greet you. So just as we have noticed, we greet you every time we see you. We see you in the morning, we greet you, ẹ káàárọ̀, afternoon, ẹ káàsán, evening, ẹ kúrọ̀lẹ́ o, night, ẹ káalẹ́ o, you are sitting ẹ kú dòkó, you are standing, ẹ kú dúró, you are eating, ẹ kú oúnjẹ o, you are playing, ẹ kú eré o, you are drinking ẹ kú rìn, you are walking, ẹ kú iṣẹ́ o, you are going out, ẹ kú o, you are coming, ẹ káàbọ̀, you are spending money, ẹ kú ìnáwó o, you are getting money ẹ kú ìgbéyàwó o, you give birth, ẹ kú ọwọ́ lóde o. Anything you do, we just greet you, you are sleeping o, we still greet you, ẹ kú oorun o. One day I was in traffic, Yoruba my son, he said, Maku, go slow. The one that really surprised me, one of my friends, Amroba, came to his house, Yoruba my son, he said, Maku, Amroba, Yale, I know. When the Ebola came to Nigeria, one woman saw me. He said, Ebu, ah, Ebola, Ebola, you know, Ebu, HIV. And you know, I say it all the time, whether you like it or not. If you see somebody counting money and you want to help the person strike, Just greet them, you will know. When an Hausa man is counting money, one, two, three, four, five, six, seven, eight, most especially dollar, you greet him. Good afternoon, sir. Hausa man will look at you, hey, good afternoon, and he counts the dollar for hand. Oh, will stop. They can finish the count. You will go back to what is counting. But when you greet a Yoruba man, you are the one that have looked for problem. Yoruba man is greeting money, one, two, three, four, five, six, seven, eight, nine, ten. You greet him, good afternoon, ah, ah, ah, ah àjẹ̀ tí ní mẹkáníìkì wọn ti tún ṣe àdúgbò lọ́wọ́ náà kẹ́ bá mi kí mẹkáníìkì náà ó ní bátìrì ẹ̀ náà lò lọ́dọ̀ ẹ̀ ṣé bá bátìrì kájà ẹ bá mi kí bátìrì kájà ẹ ọgbẹ́ púpọ̀ wá sílé ní dẹ́ni fún mi ní ẹ̀gbà àtẹ̀kọ́ rírò ọjọ́ ẹ̀ lọ́sọ fún mi pé fún mi padà sí lọ́dọ̀ wọn ní lọ́dọ̀ ló fi skul sí ọjọ́ tó bá ti tábù bá mi kí o sọ fáwọn will know Yoruba man from there. Then you see an Igbo man, when an Igbo man is counting money, if you greet him, he will answer you with the amount he has counted first. One, two, three, four, five, six, seven, eight, nine, ten, eleven. Good afternoon, sir. Eleven, oh, my brother. Eleven, oh, good afternoon. Twelve, thirteen, fourteen, fifteen, sixteen, seventeen. Ah, the children. Seventeen, oh, my brother. They are very fine. Eighteen, nineteen, twenty. That's an Igbo man for you. I think you all deserve a big round of applause.